tó bá lálàá sí yàn ṣíkàtẹ́ tí ká gbọ́ àlá tó lá ni àbí káyìn náà rẹ̀ ká pàájì ká mẹ́jì orí tí ni ká ṣe àwọ́kọ́ nínú lànà nígbà Muhammad sallallahu alaihi wasallam òun ni pé ẹni tó bá lálàá dáadáa èrò ni látọ̀dọ̀ ọlọ́run ọba ọmọ ti sọ fẹ́ ní tó bá nífẹ̀ẹ́ sí jù ẹni tó bá lálà burúkú ẹ́ anábì sallallahu alaihi wasallam ó tẹ̀ ní kọ́mọ́ sọ fẹ́ni kankan ni ìhà tó fi sùn ó yí padà bákan náà ó tu atẹ́gùn lẹ́ẹ̀mẹ́ta fẹ́gbẹ́ tirẹ̀ bákan náà kọ́ wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba níta níbi ní kó ṣe ìyẹn ó ní kọ́mọ́ sọ fẹ́ni kankan bóyá ní tó nífẹ̀ẹ́ sí ni bóyá bí ó nífẹ̀ẹ́ sí ni ó nítorí pé aládàdà nínú ọlọ́ látọ̀dọ̀ lọ́wọ́ bá ní ó fẹ́ ó ń dùn ẹnu pẹ̀lú tó fẹ́ ṣe fẹ́ aláburúkú àtọ̀dọ̀ ìṣúró tí wá èṣù fẹ́ fi dẹ́rù bẹ̀ẹ́ ni a níbi ní tó bá jẹ́ àṣẹ àwọn nǹkan tó ń sọ yẹn aláyìn òní ní ọlá ni pé káwọn èèyàn ọmọ sọ ó tí wọ́n ní ọmọ ṣe ọ̀rẹ́ ṣe fún ọmọdé ó ṣe àìní tí ó ṣe yẹn òun nìtumọ̀ ẹ̀kọ́ òun implement sunna àìjọ sọ yẹn òun nìtumọ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ káláyìn ó tẹ torí ìdí eléyìí àníjọ sọ gbogbo ẹni tó bá lóun fẹ́ sọ aláburúkú fún wa á ta àwọn òbí wa àwọn òbí mi yóò kàn sọ nígbà ah, ọmọ mi mo lálà nǹkan tí mo rí yọ̀ọ̀dà sọ pé màmá tó kọ́kọ́ kàdísì fún wa nígbà níbi ní tẹ́ẹ̀ bá lálà burúkú kọ́mẹ́sì sọ fẹ́ nìkan kan ohun kálà àwọn ọmọ bà tẹ́ ẹjá sọ bẹ́ẹ̀ fáwọn òbí wa ẹ mọ́ wàá sọ fún mi kọ́mọ bà tẹ́ ẹkà bẹ́ẹ̀ lọ́n wá kọ́ ìyá ní tí ó ṣe bí bàbá náà lọ́dẹ̀ sọ fún ọkọ tí ó ṣe ẹ yí àtẹ́fisùn padà ẹ tu wọ́n ní tí ejò bá gbọ́ níkìn inú òní bàjẹ́ tún tí wá jọ bẹ́lú bí wọ́n dẹrúgbà ẹlùmí lọ àà ah, aláyí òjìlá abẹ́nìkan rí abúrúkan ló ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjà àgbàgbà lè lọ orí pé ìntánẹ́bì sọ ní ọ̀nà padà tẹ́ àìmẹ́yẹ ni táwà ti lé mọ́ ọjọ́ ìṣọ́ alhamdulillah adúgbẹ́ fọ́lọ́wọ́n bá torí náà kọ́ ó tẹ ó tẹ ní ó súnmọ́ jùlọ ni ó ó tẹ mùsùlùmí ni ó ó tẹ abá kan ni ó ó tẹ ìrànlọ́bá kan ni ó ó tẹ ìyá kan ni ó mẹ́jọ sá alákàkà burúkú kan fọ́ tààjọ máa mẹ́jọ sọ́bì ní fọ́ ẹ̀sẹ̀ àásọ̀tán ni ó ẹ̀sẹ̀ máa wá wá correction correction ni pé mẹ́jọ sọ kátà sọpá àti ọsọpá wọn ma ìrìnà rẹ̀ ọmọ gbé lọ àwa mùsùlùmí ìrìnà síra wa àbò oríkápọ̀ àbátọ̀ ẹbá dí tó bá lóhun rìnà sí ẹ̀pẹ́ ló lè tó ìwọ́nà tó bá ti á sọ pé orínà tó bá tètè lọ á kíbò sí olè lé ọlé orí torí so ìdí lálálà láti tríṣẹ́ ni ẹ̀ ẹ̀rọ bá lóhun rí alálà gbogbo kama má jù kan sọ gbogbo wá ti lè lè jẹ́ gbogbo ta ti lè wúlé tó gbogbo ẹgbẹ́ ni ẹ bá ti lè wúlé kan wá tó ká ṣáì láti sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run